أما بعد فإن أذق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد السلام عليكم ورحمة الله وبركاته أدق أدقف الله وبركاته atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú anábíwá Muhammad ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ yìí kọmọ bá gbogbo àwọn tí wọ́n tẹ̀lé lànà nábì wọn sọ̀hábà rẹ̀ tó fi di ọjọ́ gbé náà kìyàmà tíra usulu sunna lil imam abi abdullah Muhammad bin ahmed bin hanbal alayhi rahmatullah tí a ń kíkà rẹ̀ lọ́wọ́ òun náà ni à ń bá lọ bí tí a kà lonii قال الشيخ الإمام أحمد والرجم حق على من زنى وقد أحصن إذا اعترف أو قامت عليه بينة فقد رجم رسول الله صلى الله عليه وسلم وقد رجمت الأئمة الراشدون ومن انتقص احدا من اصحاب رسول الله صلى الله عليه وسلم او ابغضه يحدث او ابغضه بحدث كان منه او ذكر مساوئه كان مبتدعا حتى يتراحم عليهم جميعا ويكون قلبه لهم سليما آه، الإمام أحمد عليه رحمة الله إنا أقا تنشي بلو الرئيسي و فتاك إلى أهل السنة والجماعة ni wọn kọ ní nínú àwọn ẹ̀kọ́ yìí níbi tí abẹ́ka lónìí ṣéèkì ní wà rajmu haqqun ipe ìtí jẹ́ rajmu òun náà ni ká ṣe ìjìyà ìjìyà ẹ̀sìn tí òfin gbé kalẹ̀ táńpẹ́ ní hajj ẹ̀tọ́ ni o a gbọ́dọ̀ ṣe dandan ni alamun zana fún ẹni tó bá ṣe zìnà rọ́jùmú òun náà ni kí wọ́n lẹ́yìn ní òkú kọ́ pa kan lẹ̀ ló kó pa òun ń pè ní rọ́jùmú ẹ̀tọ́ ni ẹni pé dandan ni fún ẹni tó bá ṣe zìnà waqad ahsana tó ṣe pé ó sì fẹ́yàwó àbí obìnrin tó ṣe pé ti lọ́kọ tó wá lọ lè ṣe zìnà Ni pé tí ó ń ṣe àsìpọ̀ lọ́kọláyà pẹ̀lú ọkùnrin míì tó ń sì wà nílé ọkọ àbí ọkùnrin náà tó náà ti níyàwó tí wọ́n lè ń ṣe àsìpọ̀ lọ́kọláyà yẹn ni wọ́n pè ní zina kí ìjìyà òfin yìí kó ṣẹlẹ̀ sílùú ẹniyẹn inú àwọn ẹ̀tọ́ òfin ni o ẹni pé dandan ni o kí irú ìyàyẹn kọ́ jẹ nìyẹn torí bó ṣe wà nínú òfin Islam òun náà ni pé tí yẹn bá ti ṣe zina ìjìyà ń bẹ fún àwọn ìdájọ́ tó ṣe kó bá ní ìjìyà nínú wọn la máa ń pè ní al-hudud tó pé wọ́n ní ìjìyà tó wà fún ní lápòjúwe nínú òfin ẹ̀sìn ẹn tó bá ń jalè ìjìyà tó wà fún tí ó lè yẹn bá ti ní ó ní májẹ̀mú

gbàtẹ́lọ lè wá di pé tẹlifíṣàn yìí tẹ́lò wọ́n rí kó tó 10,000 irú ẹniyẹn ó ti ní ìjìyà kí wọ́n gé lọ́wọ́ nínú òfin ẹ̀sìn àmọ́ tó wá ṣe pé nǹkan yẹn tó 10,000 kìí ṣe kí wọ́n jùlẹ̀ bí kọ́ lọ bóyá ni pé ìjìyà tó bá wá tọ́ sí bóyá ìtajà tó bá rí pípọ́ lẹ́tọ̀ sí adájọ́ lè ní pé bóyá kẹ́tìmọ́lé fún bàbá yìí àbí kí wọ́n náà fún bàbá yàbí kan jẹ nílùú yà kan tí ó sáà jẹ ìyà kò ní jẹ́ pé òfin gígí lọ́wọ́ yẹn gẹ́gẹ́ ni wọ́n ṣe fún torí pé kíni kíní yẹn kò tí ì tó iye tí ó yẹ kó tó ṣùgbọ́n àwọn ilé náà pé ní tanzir ní wọ́n kàn ṣe fún nínú òfin ẹ̀sìn kí wọ́n lẹ́yìn ló kópa so kìí ṣe òfin tí èèyàn kan máa ń lò lásán bóyá ni pé ó ní àwọn ọmọ jẹ̀mú àwọn ọmọ jẹ̀mú yẹn gbọ́dọ̀ pé kó tó di pé rújì àyẹ́ ṣẹlẹ̀ àwọ́kọ́ dẹ́rì pé mo ti sọ síwájú ike gbogbo òfin tábà lò tó bá jẹ́ òfin ọlọ́run ọba ẹnìkankan yìí lò wípé individual pé àwa kan láàlò wípé bóyá kóra wájọ bàbá ní ó ní òun lo òfin ẹ̀sìn lórí ọmọ òun bóyá ọmọ rẹ̀ jalè tọwọ́ ti rúbò dinar kọ́ wá nítọ̀ yín gí lọ́wọ́ individual kì ń lo òfin ẹ̀sìn o bóyá ni pé government náà ni ó lò ìjọba ẹ̀sìn ni ó lò ìlú tẹba ti wá wà tí ó sí ìjọba ẹ̀sìn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Nàìjíríà tàwà yìí àbí tó wá ṣe pé state kan bá rọra dára rẹ̀ yọ wípé àwa ń ti wá afẹ́mọ́ lo ṣẹ̀ríà ọlọ́run ọba so tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ wọ́n ní agbára ẹni pé àwọn gọ́ọ̀mẹ́ntì yẹn lágbára láti ṣe nítorí pé gọ́ọ̀mẹ́ntì state ni wọ́n lágbára láti ṣe àmọ́ kó jẹ́ pẹ́yìn ìkànlẹ̀ jọ bóyá ìkúra ní ẹ ìjọ ẹ̀sìn kan ní lẹ́wà kùrán jọ lẹ́wà nítọ̀ ẹn tó bá ti jalè láàrin wa ta mú alòfin ọlọ́run fún àgbè lọ́wọ́ ẹn tó bá ti ṣe sìná láàrin wa tó ẹkú bá ti níyàwó àbó ti lọ́kọ àmà lẹ́lókò pa ni irú eléyìí kò sí ti jọ bẹ́ẹ̀ torí pé kí ni ìdájọ́ lílúyàn àbí pípáyàn kò sí lọ́wọ́ ẹnìkankan àfi lọ́wọ́ ẹn tó bá jẹ́ ìjọba owó ìjọba ni eléyìí ti máa ń wáyé náà ni ó ti máa wáyé tí yẹn bá ń dá òfin lò lọ́wọ́ yàn àbí yẹn kúra ẹjọ́ yẹn ń dófin lò ẹni yẹn gán ti yapa òfin ọlọ́wọ̀n ọba ìtumọ̀ tẹ́ni yẹn ń ṣe ni pé ó ń tako eléré nù kòrójú ala al-hukam náà ní irú ala man zana wa qad ahsana dandan ni kí wọ́n lo òfin rọ́jù lílẹ́yàn ní òkò fún ẹni tí ó bá ṣe zìnà tó wáyé nìyẹn sì ní ó ti ní ìyàwó lé ìdá ìtàrọ̀fà mọ́jẹ̀mú ni wọ́n sọ tó wá ṣe pé nìyẹn gẹ́gẹ́ lọ jẹ́wọ́ lọ jẹ́wọ́ wípé á ah, òun ṣe zìnà

lo òfin ọlọ́run ọba fún mi ah anábì tún ní anábì gbójú kò lọ́lọ́ rẹ̀ so ẹlẹ́kẹta ló tún sọ ẹlẹ́kẹrẹ anábì tún ó tún sọ náà anábì tún sọ kọjú sí pé ah ṣó eléyìí mọ̀ nǹkan tí ń sọ báyìí olóhùn nǹkan tó ń sọ so lẹ́yìn ìgbà yẹn náà ni anábì sallallahu alaihi wasallam wá ní kí wọ́n so lẹ́yìn gbà yẹn lànàbí wa ní kanlọ̀ lè jẹ́ kó bí ọmọ inú rẹ̀ lẹ́yìn gbà tó bí ọmọ tán tó wá padà ábà nàbí sallallahu alaihi wasallam wọ́n ṣe wá lo so lérí ẹ̀rí náà kéèyàn jẹ́wọ́ fúnra rẹ̀ ọ jẹ́wọ́ so kọ́ra lẹ́yìn gbà tí wọ́n lẹ obìnrin arábìnrin yẹn ní oko tán àwọn kan wá nàbí wa sọ fún pé tẹ́ bá rí bí àforíjì ọlọ́wọ́n ọba tí ọlọ́wọ́n ọba ṣe fúnrú ẹni yìí kìí ṣe kékeré ṣùgbọ́n kọ́dá àforíjì yẹn ó kárí gbogbo Mọ̀dínà yìí tí ó tún ṣẹ́kù ní àforíjì tọ́lọ́wọ́n ọba ṣe fún ni ìbẹ̀rù ọlọ́wọ́n ọba mú dé ipò pé ó fira rẹ̀ lẹ̀ fún òfin ọlọ́wọ́n ọba ṣù náà ni pé tí ọ̀pẹ́ni tó ṣe zìnà lọ́ba jẹ́wọ́ pé tí ìṣe kí bọ́yá ọpọlọ ń dùn tí ìkí bọ́yá àlìjẹ̀nú kó sí láti ìpọ́ yá wèrè sórí ẹniyẹn ìjẹ́rìlá ńlá jùnù áwọ́ àbí qamat alayhi bayyina àbí wọ́n ti rí àwọn ẹlẹ́rìí ni ẹlẹ́rìí dúró so ẹlẹ́rìí tá ń sọ yìí nínú Islam sharia Islam ẹlẹ́rìí yẹn ó pé mẹ́rin ẹlẹ́rìí ó pé mẹ́rin tí ó bá pé mẹ́rin kódà rírí tán gbọdọ̀ rí wọ́n gbọdọ̀ rí pa àwọn rí báyìí láwọn mẹ́rẹ̀ẹ̀rin ipé àwọn rí wọn tí wọ́n tán bára wọn ṣe zìnà báyìí bí ẹni pé èèyàn kì báyìí bọ́lé ibi tí báyìí máa ń wọ̀ tí kí wọ́n rí báyìí pé mo rí báyìí ni kìí sí kí wọ́n sọ fún mi kìí sí pé lágbájá tó mi àwọn mẹ́rẹ̀ẹ̀rin gbọdọ̀ rí pé nínú ọlọ́wọ́ Nur oníláwọ́lẹ̀ jẹ́ àwọn àìlẹ́yìn bí arba'ati shuhada فَإِذَا لَمْ يأتوا بالشهداء فأولئك عِنْدَ اللَّهِ هُمُ الكاذبون Olúwa ní kó tó lè fi rinlẹ̀ ìpé lágbájá ó ṣe zìná àbílàkásẹ̀gbé ṣe zìná ẹ gbọ́dọ̀ mú ẹlẹ́rìí mẹ́rin wá èèyàn mẹ́rin gbọ́dọ̀ rí tẹ́ ẹ bá ti rí pé ẹlẹ́rìí mẹ́rin فأولئك عند الله òkúrọ́ ni wọ́n o yẹni pé tẹ́ bá rí pé ti pé mẹ́rin ẹ establish pé ẹgbọ́dọ̀ lọ sípẹ̀ lọ lè ń sọ pé lábájá sí síná ẹ̀yà mẹ́nu yí lọ́wọ́ bóyá yìí méjì lẹ́rí ní ẹ̀yà mẹ́nu yí lọ́wọ́ ẹ̀yìn mẹ́ta lẹ́rí ní ẹ̀yà mẹ́nu yí lọ́wọ́ kọ́dà kó jẹ́ pé àwọn mẹ́ta tí wọ́n rí àwọn rí plénplé báyìí tí wọ́n tí gbé pé báyìí wọnú lé so irú eléyìí lè fi mọ bí Islam bí ó ṣe gbé àwọn òfin kalẹ̀ tó ṣe pé ẹ̀kọ́ lálá ló sì wà níbẹ̀ tó akẹ́bá ti rí pé kẹ́ pé mẹ́rin ẹ̀yà mẹ́nu ìdá ní pẹ̀tọ̀ àpẹ mẹ́rin ní sàá méjì lárí àbáwà mẹ́ta lárí so tí ẹbẹ́ ilé dìde tẹ́lẹ̀ establish pé tọ́ lágbájá ti làkásìkè wọ́n bára wọ́n ṣe zina tó wọ́n bí ọgbé ṣe orí báyìí kan ní à wọ́n tilẹ̀kùnmọ́rí ni o wọ́n tilẹ̀kùnmọ́rí kọ́dá wọ́n bọ́ sọ̀kalẹ̀ báyìí a ní só orí wọn báyìí tí wọ́n ń ṣe àṣepọ̀ gangan tó wá ní á rí débẹ̀ wọn àwọn mẹ́ta wọn ti dáràn bó ìjẹpá àwọn mẹ́rin náà ni wọ́n dáràn so òun ni pé irú ilé yóò jẹ kíyàn ó mú ẹnu yẹn dání láti mọ́ sọ wúrowúro ìtumọ̀ tí mo ní wọ́n dáràn tán wíyẹn ni pé wọ́n nà wọ́n ní haddul qadhi àwọn gẹ́ tó dáràn penalty nù pé ìyà tí wọ́n fi jẹ ẹni tó parọ́ zinamaya náà ni wọ́n tún jẹ àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn so ni pé wọ́n náà wọ́n ní ẹgbà 80-80 látara pé wọ́n parọ́ máa ẹni tí wọ́n ò fojú ara wọn rí báyìí pé ń zina nǹkan báyẹn yóò rí pé ní òfin ẹ̀sìn tí ó mú àwọn èèyàn lọ lè kẹfín ni ẹlòmí rí ọkùnrin àtóbìnrin bí wọ́n wà ní tọ́kan ma ní kí ló rí wọn ni gbogbo àwọn ọmọ jòkó tíra wọn à jòkó tíra wọn àwọn èyí ṣe òfin ẹ̀sìn tó fi sọ pé zìnà rẹ̀ ọ̀dá kọ́lá tí a bá ń rí pé ìjòkó àwọn ènìyàn yìí ń pọ̀ kí o pàkíyèsí wọn kí ló dé gbogbo àtẹ́ wọn jòkó gbogbo báyìí ṣùgbọ́n lè chẹ́kì wọn kọ́ fi jìnà sí zìnà àbítọ̀ bóyá wọn àti ẹ̀rí wọn nulẹ̀ wọn papọ̀ ní wọn wọlé papọ̀ wọn wọléwọ̀dé kí so èyàn ti dáràn ìyá ọlọ́wọ́n ọba òfin ẹ̀sìn èyàn ti dáràn yẹn nìyẹn so ní pé tí Imam Ahmed fi rinlẹ̀ òun náà ni pé èyàn gbọ́dọ̀ takò wípé ẹn tó tó jẹ pé ó jẹ́wọ́ àbí wọ́n ti ẹ̀ka mọ́ kí wá ní ah, wọn lo wọ́n ṣe nǹkan tí kò bá mú torípé annabi sallallahu alaihi wasallam wọ́n ni wá kàdọ̀rọ̀ jama rasulullahi sallallahu alaihi wasallam annabi gangan ogangan sófin kí wọ́n lẹ́yàn ní òkun irú ẹni títí ẹnta sọlẹ̀ kan yẹn ṣalghamidiyya bẹ́ẹ̀ ni ma'iz annabi sallallahu alaihi wasallam wọ́n ni kí wọ́n lẹ́yàn náà ní òkun tí ẹ bá jẹ́wọ́ ara rẹ̀ pé á ah, òun ṣe nǹkan báyìí lóòótọ́ so ẹ̀rí òun lè rí tó pé ó ga jù tó clear jù nínú ìjẹ́rì Ànábì sallallahu alaihi wasallam Imam Ahmad wọ́n ní tí a gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀tọ́ Ọlọ́run ni òfin Ọlọ́run ọba ni òun nípa Ànábì ṣe bákan náà waqad rajjamat al-a'immatu ar-rashidun àwọn tó tún jẹ́ àwọn khulafa ar-rashidun àwọn náà tún wọ́n lo òfin yẹn yẹni pé àwọn ẹ̀yẹn eh, àwọn tó jẹ́ àrólé lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam àwọn náà lò tó bá jẹ́ wọn bá lò ní sọ àbámọ́ ní pé ah tó dásìkò tí wọn àsìkò náà lò wọn ò ló ní àsìkò àwọn sọ̀hábà náà tó ń lò bẹ́ẹ̀ náà so Islam ni so sallallahu alaihi wasallam kọ́dà ní tí wọ́n sọ pé àwọn nasikh àwọn àyà tó sọ pé mansukha ni wọ́n tó kí wọ́n parẹ́ tí wọ́n parẹ́ ní kíkọ kalẹ̀ àmọ́ wọn parẹ́ ní lílo òfin rẹ̀ òun náà ni ara òfin lílo ìdájọ́ lílẹ̀ lókò nínú al tọ́ àwọn tó bá ṣe pé ẹni tí kò tí ní ìyàwó wá ni tó ṣe pé ẹni tí ò níyàwó ń lé ní ọkùnrin tí ń ṣe zìnà yìí àbí obìnrin tí ń ṣe zìnà yìí wọn ò tí ní ọkọ tó yẹ pé ọmọ kéékèèké àbí adélébọ̀ ni wọn kí ni nǹkan téèyàn ó ṣe sílò eléyìí ayé alukùránì ó yanjú eléyìí òun ní ìmọ̀ ráfẹ̀tún fìdí nìlá in kuntu tu'minuna billahi wal yawmil akhir olùwọ́bá ní azaniyatu obìnrin tó jẹ́ ọmọ kékeré tó ṣe zina wà zani àbí ọkùnrin tó jẹ́ ọmọ kékeré tí wọ́n lè ṣe zina fajlidu kulla wahidin minhuma ẹni kọ̀kan nínú wọn ẹnà wọn ní ẹgbà mi'ata jalda ọgọ́rùn ẹgbà náà ní kẹ́ ẹnà wọn nínú òfin ẹ̀sìn ọgọ́rùn ni wọ́n dáràn ẹni kí wọ́n bá ti ń lo ìdájọ́ tó pé ìjọba bẹ̀ ìjọba ẹ̀sìn ni àwọn ibi tí ìbá ti ṣe ìjọba ẹ̀sìn ẹni kankan gbọ́dọ̀ kóra wọn jọ pípé tọ̀ báwa ṣe kóra wọn jọ ẹni tó bá ti ṣe ìsìná a máa nà ní ẹgbà tùrẹ́lẹ́yìn kò sí lọ́wọ́ ìjọ kankan tí ìbá ṣe pé ìjọba àwọn tó ń jẹ́ ìjọba ṣùgbákaná àbí kó jẹ́ kí bàbá ló bí ọmọ ó wá ní ọmọ òun ti sìnà náà lọ́gọ́rùn-ún búlálà ìrọ̀ ohun so ní lè ṣe fún ní pé tàwírù náà ni gbà tí ó bá sí ibi tán bá ti ń lò fi ẹ̀sìn níbẹ̀ tí ó sì fún náà ni pé kankan lè ná nínà tó pé ó jẹbi yẹ̀yẹ́ fún bóyá ẹfún lẹ́gba méjìlá ẹfún ní ẹgba 20 tó kò gbọ́dọ̀ dé ọgọ́rùn tí ó jẹ́ òfin ọlọ́run ọba ṣùgbọ́n eléyìí náà ni ọgbọ̀dọ̀ yé mùsùlùmí tọ́ kán ní ẹni tí ó ṣe zìnà àgbàlagbà ni àmá ọmọ kékeré ayẹn tó ṣe zìnà nìkan ti jẹ́ ọkùnrin lòun wá ń bá tó ti wà nílé tó ti níyàwó nílé ní bẹ́ẹ̀ tí ó ti ní títí lọlé ọkọ ní bá zìzì náà tó tó akẹ́kọ́ wá tí ń lò fi ẹ̀sìn ní wọ́n lù ọmọ kékeré yẹn ní ẹgbá ìyá àgbàlagbà wọn lẹ̀ òun ní òkùnpá tó bá ìjẹ́ kí wọ́n yá obìnrin náà ni ní ń tó wọ́n ti wà nílé ọkọ wọn lẹ̀ ní òkùnpá soro eléyìí oúnjẹ èyàn fi máa ti ń jẹ́ ìjìyà òfin ọlọ́run ọba ẹ̀rí pé tẹ bá wo àwùjọ ẹ oríṣiríṣi gbọ́ oríṣiríṣi kódà àwọn sọ zina di bí fáàrí bí nǹkan tó fi ń ṣe akọ tó fi ń ṣe yìí so látara pé ni ṣìná ó fọ́nká ní àwùjọ látara ìwọ̀kúwọ̀ àwọn obìnrin aṣọ ìwọ̀kúwọ̀ aṣọ àwọn obìnrin ẹni tó bá máa ń gbọ́ àwọn news lóríṣiríṣi ẹ̀kọ́ wọn rí èkó ẹ̀kọ́ wọn ṣe kíní kẹ́wọ̀n oríṣiríṣi lẹ́ máa gbọ́ so ìtí yẹn sì rí gbọ́nù àìmọye ní tó pé ó máa ṣẹlẹ̀ tó pé àwọn tí wọ́n ń gbérò yóò tiẹ̀ ní rí gbé tó tí ipe wọn gbọdọ̀ pa ẹni tó bá ti níyàwó ńlé tí ń ṣe zìná abẹ́ni tó ti lọ́kọ tí ń ṣe zìná gbọdọ̀ pa ní ìjìyà fún ìjìyà pípa ní ìnàlọ́ dáràn so ọlọ́lọ́ wa ma yìgbà tẹ́lómi ti dáràn rú àwọn ọ̀rọ̀ báyìí túrú ẹni yẹn gbọdọ̀ wó pé gbogbo àwọn tó ọba ọlọ́wọ́n bí sọba tí ma ń gbàgbé nǹkan o gbogbo nǹkan tí yẹn bá ń ṣe lọ́mọ ìdámẹ́niyàn ni ó padà rí tó bá díjọ́ gbé nàìjíríà yawma tubla sarair olúwa ní òun ó padà gbogbo àṣírí lòun ó túkalẹ̀ fún kálukú ní ọjọ́ yẹn nítorí ni èèyàn gbọdọ̀ jẹ́ ẹni tí ó bẹ̀rù ọlọ́wọ́n bá kó sì jìnà sí ọlọ́wọ́n bá ní ẹni tó bá ń jẹ́ zìná lọ́mọ kékeré àbí ní àgbàlagbà àbí lọ́mọ kékeré ọkùnrin àbóbìnrin fajlidu kulla wahidin minhuma mi'ata jalda ẹ̀nà wọn ni ẹgbà ọgọ́rùn kọ́dà wala ta'khudh bihima ra'fatun fi dinillah ẹ gbọ́dọ̀ wá ìdẹ̀kùn kankan fún wọn níbi òfin ọlọ́wọ́n bá yíò kẹ́nìkan wọn ni ẹjíkàrọ̀ra mẹ́jì tó jẹ pé níbi tí ìjọba ẹ̀sí ti wà ní ọlọ́ni ẹgbọ́rọ̀ ṣíbẹ̀ o tẹ́ ẹgbọ́rọ̀ fún wọn nídẹ̀kùn in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó apẹ́ bá nígbàgbọ́ sí ọjọ́ gbìndàn kìyàmà àti ọjọ́ tẹ́nígbàgbọ́ sọ́lọ́wọ́n àti ọjọ́ gbìndì alkìyàmà sùrù eléyìí òun náà ni òfin ọlọ́wọ́n bá nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ zina tẹni pé ìmáa zina àti fún ẹni tó ti wà nílé ọkọ ní àti fún ẹni tó ti sí ní ilé ọkọ kí ni nǹkan tí máa ń fa zìnà àwọn nǹkan tí máa ń fa zìnà mo ti sọ̀rọ̀ mo sọ ń bẹ̀lẹ̀ kan òun náà ni pé kí obìnrin ọmọ wọ ìwọ kú ọ àwọn aṣọ tó ṣe pé yóò fi ara kalẹ̀ tó kí gbólóhùn ṣiṣẹ́ dá rẹ̀ ẹ máa rí níwájú ni àti ní ẹ̀yìn irú eléyìí ọ̀nà tí máa ń fa zìnà ni tó bá kan náà kí obìnrin ó jẹ́ ni tí ó máa sọ́yàyà púpọ̀ sọ́kùnrin yóò mọ́ sọ̀yàyà mọ́ bóyínkẹ́ mọ́ sàwádà pẹ̀lú obìnrin akóbìnrin mọ́ sàwádà pẹ̀lú ọkùnrin gbélé yìí ara nǹkan tí ma ń fa sí nánú kúrò lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an ipé ẹ̀yin obìnrin wala taqdana bil qawl tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ má máa dín ohùn jẹ́ pé ẹni tó ṣe pé àìsàn sí náà ń bẹ́lẹ́mì rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibẹ̀ na tí wá máa rò pé eh, obìnrin sí ń bá mi sọ̀rọ̀ obìnrin sí ń dínrùn so lẹ́yìn tí a bá ń gbé ní àwùjọ ní agbègbè èyí lọ lè ma sawada pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin àbí kóbìnrin máa ṣàwàdà pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin so ni wọ́n obìnrin náà tó ń gbélé tẹ́jọ ń gbélé pẹ̀lú ẹnìkan kí ní Ah, ẹ̀wọ̀n tí ẹ kújọ mẹ́ta àwọn tí ẹ rí yìí ojú yìí mọ̀ tí ẹ wá ń dàn kí ni gbogbo nọ́sẹ̀nsì yìí gbogbo lálà ṣe yẹn ẹn tó bá nìkan ṣe tí ò fẹ́ ṣe náà gbogbo ẹ̀ ni ó jìnà sí Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ ní ẹ̀kọ́ kódà ẹn tó bá yẹ kó bá ń gbé ilé family Islam fàyí rẹ̀ fún wa ó gbọ́dọ̀ kún yàrá rẹ̀ kan lọ́lọ́ yàrá ẹlòmíì òun olè ń wo fíìmù abúfẹ́ olè yá kí níkan òun wọ yàrá ọkùnrin ọlọ́kùnrin lọ àbí obìnrin lọ wọ yàrá obìnrin olóbìnrin lọ àbí tó wáyé pé fún family house ní pé bóyá ìyàwó ẹ̀gbọ́n wà ń bẹ àwọn àbúrò wà ń bẹ gbogbo oríṣiríṣi wà ń bẹ ẹ wà máa rí ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ kọmọ òbẹ̀ lọ́rẹ̀ lè jòkó síbẹ̀ so àwọn ní káwàá sí fàájì lọ́dọ̀ yìí díẹ̀ náà ni àbíkò tó jẹ́ pọ́kùnrin náà yọ́mọ wọ yọ́mọ lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ àbí ìyàwó àbúrò rẹ̀ gbúrú eléyìí tí ma ń fàájì náà ni àbúrú láńlá ni Islam ọ̀fà yìí rẹ̀ fún wa náà ni arákùnrin kan bá nẹ́fisọ̀ lọ sọ́lá ní àdéṣà àbúrúra ó ní ẹ̀yà nẹ́fisọ̀ sọ́lá mú sọ́nà ma wọlé tọ́ àwọn obìnrin máa ẹ ma wọnú lé wọn má kìí ṣe ìyàwó rẹ̀ kí lọ wá wọlé rẹ̀ kódà wọn wá ọ̀rẹ́ rẹ̀ lọ ọwọ́ rẹ̀ rẹ̀ lọ so ẹ ma wo tẹ́fìrí pé ẹ̀sìn òyí àwọn èèyàn o tẹ́lómi bá wọ́rẹ̀ rẹ̀ lọ yọ́ mọ̀ àrètí pé ọ̀rẹ́ òun kò sílé àmúhùn òun jòkóde yóò wá jòkó sí pálọ̀ ìyàwó lè wá tan tẹlifíṣàn fún ẹmọ́ ọgbọ́ gbúrú eléyìí tí ọ̀ dára rárá náà ni tó akẹ́ bá níbi àyè tẹ́ fi àlejò sí kọwà ń bẹ́ kọ́lákọ̀ gbọ́nà ríwọ̀ ìyàwó òun a salamu alaikum alaikum salam ẹ̀pẹ̀lẹ́ lágbàjá ń kọ́ àwọn òsílẹ̀ ìsìnrántí pẹ̀kín tó mọ́ bọ́ so ṣe wọ́n alẹ́ dóde tẹ́ bá nílé àlejò kọlọ̀dún bẹ́ tẹ́ bá ti ní kò tí ẹ̀ ní ìdíkọ́ mọ́bílẹ̀ pé so lè dóde ma kọrí sí mọ́sálásí bá mẹ́lá dúgbò kọlọ̀dún bẹ́ so àbíkọ́ lọ sí nìkan tó jókòó place kọlọ̀lẹ̀ dóde àmọ́ pé ẹjẹ́ ìjòkó ọwọ́rọ̀ jòkó obìnrin gan ọgbọ̀rọ̀ gbá láyé tọ́kùnrin wọn bá lẹ́kọ̀ọ́ wá ní ẹjẹ́ jòkó kọ́bìnrin wọn sọ pé ẹmọ́ jòkó bóyá kẹlọ lọ mọ́sálásí sọ tóbìnrin bá sọrú bá ọkùnrin ní wà láyé obìnrin obìnrin kóbìnrin ni obìnrin dáadáa ni òun gẹ́gán lóbìnrin dáadáa òun kọ́dà kọkùnrin àtòbìnrin òjòkó kí yàwó òjòkó kóbìnrin ọkùnrin àti yàwó amúyàwó rẹ̀ wọlé àwọmú ọ̀rẹ́ rẹ̀ wọlé yàwó rẹ̀ mọ́ alọ́ ẹmọ́ abọ́ láàáníwájú ọ̀rẹ́ rẹ̀ rí ọkùnrin yẹn òpé nù wọ́n lọ́ta ẹlọ lójòkó síta kí yàwó rẹ̀ wọ́n anulé oní ọwà síkọmọ sí ọgbọ́dọ̀ mú wọnúlé àfitọ́ ẹkọ́ bá níbi àyàlé jùmí tó sì pé yàwó yìí ní ma náà ni anẹ́bìsọ̀ yẹn ọkùnrin ká bá ní afọ̀rọ̀ aitumul hamwa wípé àbúrò ọkọ ń kọ́dá abẹ́gbọ̀n ọkọ ṣe lè máa wọlé tó yàwó wa anábi ní alhamu almaus ṣe ti rí àbúrò ọkọ abẹ́gbọ̀n ọkọ ǹgangan ikú ni ǹgangan so torí pé irú eléyìí èyàn gbọdọ̀ jìnà sí in ni kí àwàdà kọ́pọ̀ so ọkùnrin gbọdọ̀ máa bóbi olóbin sàwàdà kìí sí ìyàwó rẹ kìí sí ọmọ ìyá rẹ kìí ṣe màmá rẹ kí ni àwàdà tẹ́mọ̀ sí papọ̀ àwọn tí ilé bá sàwàdà mi báyàwó rẹ sàwàdà bá ọmọ rẹ obìnrin sàwàdà bá ẹn tó bá jẹ́ màmá yàn sàwàdà so lẹ́yìn àwọn èèyàn àbí ẹn tó bá tún jẹ́ bí antíyàn àbúrò màmá yàn àbí àbúrò bàbá yàn lóbìnrin àbẹ́gbọ́n bàbá yàn àbábúrò àbí ẹ̀gbọ́n màmá yàn àwọn tí

àtúnísìn ọlọ́kùnrin ó túnmọ̀ sí pé àwọn obìnrin àwọn ọkọ̀ máa ń ṣe okùnfà zìná ọlọ́nkọ́ dákọrin àyè ìfọ́kọ́ mú obìnrin wá pé onísìná lóbìnrin ó mì pé iṣẹ́ yẹn àwọn ohun ló pọ̀ sí jù àwọn ni tí wọ́n bá gbà láàyè tí wọ́n bá gbà zìná láàyè ọkùnrin ò lè rí zìná sí tọkùnrin tó wá ìranù bẹ̀rẹ̀ nù sùúrù ẹ̀ ni ó fi yẹ kí èyàn ó dènà zina gbogbo àǹkan yìí tí yàn bá ti kúra rẹ̀ níjánu yóò mọ̀ kú sínú zina ni anábi sallallahu alaihi wasallam ó wá ń ṣàlàyé ọ̀rọ̀ zina débi pé ó sọ àwọn ọ̀nà mí tí yàn máa ń gba zina tí kún ṣe anábi ní zina ojú wà zina ojú annador náà kí yíò wo ẹni ẹlẹ́ni kó wo fa kò sì yírùn tẹ̀lé so wo bí olóbi wo ọmọ ọlọ́mọ lóbìnrin sùrù eléyìí àbúrúlá ni náà lọ́nà ní sọ́nà alkùránì pé kúl للنساء كل كل النساء كل الرجال يغضوا يغضوا من ابصارهم وكل وكل النساء يغضن من ابصارهن wa náà bí sọ fáwọn ma kí oju máa rẹ ojú wọn kalẹ̀ kán rẹ ojú wọn kalẹ̀ ní nye rẹ ojú kí wọn kọmọ gbogbo olómi káàkiri bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin náà káwọn wọn kalẹ̀ kán rẹ ojú wọn obìnrin olómi káàkiri ọkọ̀ ọlọ́kùnrin káàkiri so pàtó bá ìdí pé ìyẹn so ìyẹn bẹ̀rẹ̀ zìnà náà bẹ́ẹ̀ ni ṣetán ló ti máa gbégbé kúgbé sínú ẹ̀mí so anabi ni oju a máa ni kí wọ́n máa wo obì olóbìn àbí mọ́ wo ọkùnrin ọlọ́kùnrin kọ́lá nẹ́bí sọ débi pé tọ́ bá wóyàn wíwú àkọ́kọ́ ohun ó kà sì sí wóyàn ní ìsẹ́ orí ah kájú rẹ̀ kó mẹ́ so tọ́ bá nìyàn pé bóyọ́ kan lórúbìn olóbìn kan lọ́kàn wó ah kájú rẹ̀ kó mẹ́ tètè dá ojú ẹ̀ padà ọkàn ìwú mistaken lẹ́nu anẹ́bí tọ́ bá ilé tún dá ojú ẹ̀ padà tó tún lọ ilé tún wò ìyẹn ti bẹ̀rẹ̀ ìyẹn ti di ẹ̀ṣẹ̀ fúnyàn nadratul ulala wíwò tó wùlá kọ̀kan náà lè rẹ̀ gbẹ̀ṣẹ̀ ẹni pé tí ẹ̀kọ́ sì sí wó mọ́tọ̀ bẹ́ ilé tó wá tún wọ intentionally pé jẹ́ so ojú anábì ní manzi zina so bákaná anábì tún ní pé aliyadu test ni ọwọ́ náà manzi zina bẹ́ ṣe rí yẹn anábì wá ní wọ zina a obìnrin olóbìnrin ẹni tí èyí ṣe màmá rẹ tí èyí ṣe ìyàwó rẹ tí èyí ṣe ọmọ ìyá rẹ àbọ́mọ bàbá rẹ lóbìnrin kìí ṣe ẹ̀gbọ́n màmáyà àbẹ́gbọ́n àbábúrò màmáyà kìí ṣe àbúrò bàbáyà àbí ẹ̀gbọ́n bàbáyà èyàn wọ́n fọwọ́ kàn lọ́wọ́ àbí èyàn fọwọ́ kàn lára irú eléyìn èyàn ṣe zìnà náà èyàn fọwọ́ ṣe kí ó yẹ kó máa nìyànlá láti lè máa fi ọwọ́ kan ẹni ẹlẹ́ni tí kìí ṣe ẹlẹ́tọ̀ ọ̀yàn kó níyànlá bí ẹni pé wọ́n ń ṣàyàn ní àdá lórí tó pé tán bá mú nǹkan irin anáyìnlá an yútọ̀ ẹ̀nà ahadakum la an yutu ana ahdukum fi rasi bi

so bí anábì sallallahu alaihi wasallam bí ó ṣe sọ pé àwọn ọ̀nà tí zina máa ń gbà wá ìnánu so mùsùlùmí gbọdọ̀ kíyèsí mùsùlùmí gbọdọ̀ kíyèsí kọ́ máa fi àyílẹ̀ fún zina so gbúrú àwọn kan yìí náà ni yíjì kíyàn wà ní ẹni tí ọlọ́wọ́ bá yọ́ mọ́ fẹ́ràn torí ẹni tí ó mọ́ fa ọgbà ọlọ́wọ́ bá yánu so bákanáà obìnrin náà òun náà gbọdọ̀ gbà kẹ́nìkan kó gbà wọn lọ́wọ́ mú tí è se ẹni tó ń jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ àbọ́mọ rẹ̀ kọfọ́ ọkàn gbà ẹni tó bá ti gbà ajẹ́kọ́ náà ti involve nínú sí ara ọ̀nà tó ma fi ń wáyé náà wọ́n náà ni ikhtilat kíyàn ara àwọn ọ̀nà tí ma ń fa sí lọ́nà ni so kò sí tó burú níbi kí ọfẹ́ wọn mọ́tò kó orí kómi lọ́wọ́ ẹgbẹ̀kùnrin ẹmà lọ kò sí tó burú níbẹ̀ àbítẹ́bá lè sún fẹ́sẹ̀gbẹ́ ẹ̀kọ́kùnrin wá bí káyọ̀ jòkó kí n jòkó lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin àwọn ìwà láyé ni ẹ̀ṣẹ́ ìlú níyàwó sí ìrìnà sí wọ́n so àbí ní ti òjòkó wájú ojòkó ti dẹ́bà ẹnìkan dé olówó ojòkó tí ọ lóbìnrin ààbáyì ah, ẹnigbé kúrò ń gbá mi èyàn máa ń ṣe àwọn àfaradà mí pé a ah, bóyá yìí ti kún dẹ́bà ti nìmi gbéyàn obìnrin mórí ìsanwó ah, rẹ̀ so yẹn máa ń ṣe àwọn àfaradà kan láti lè fi so torí pé a ìní ìjòkó tó so àbí lẹ́yìn náà ni ẹ̀yìn méjì ẹ̀yìn mẹ́ta lẹ̀ wà ń bẹ̀ wọ́n ní ẹnìkẹ́ tó kùnrin

so òun náà ni pé ọ̀rọ̀ nípa zina ìjìyà tí ń bẹ ń bẹ òun náà ni akàyí tó yí pé aburúláńlá ni kò dá kí mùsùlùmí kó máa zẹ zina so ara nǹkan tí wọ́n ń bá zina bákanáà òun náà ni boyfriend àti girlfriend tí àwọn èèyàn máa ń ṣe bóyá àwọn ọmọ wọ́n wà nílé ẹ̀kọ́ ní secondary school wọ́n mọ̀ lọ lè yànra wọn lálẹ́ wọ́n mọ̀ láwọn ní boyfriend àwọn èèyàn girlfriend sòrò eléyìí aburú lánlá ni aburú tí mẹ́mẹ́ kìí ṣe kékeré ní boyfriend girlfriend yìí fún ẹni tó bá ti ní àwọn experience rí òbí kọ̀kan abẹ́ni tó bá ń jẹ́ olùkọ́ ní ẹ̀kọ́ ọgbọ̀nà ọmọdé kó máa yí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kí aburú lánlá ní boyfriend girlfriend yìí kọ́lá kí ọmọ kan lẹ́kọ̀ọ́ dé pé tó time tẹ bá ṣe tó pẹ́ fẹ́ lọ́kọ kí ọ lọ́kọ àmọ́ ní sinimá ń bí ní òun kàn yẹn girlfriend ni so ṣe tán tó ní òun kàn yẹn boyfriend ni so ṣe tán tó níyàwó ni yóò ní ọ̀rọ̀ òun kàn ṣe tán tó òun kàn yẹn girlfriend ni sórí eléyìí pàtàkì jùlọ àwọn tó bá jẹ́ ọmọbìnrin tó bá lọ́mọbìnrin ọgbọ̀dọ̀ mọ́ pé àwọn ọmọ so bẹ́ẹ̀ sì ni àwọn burú tí ma ń tirẹ̀ wá kìí ṣe kékeré ara burú tí ma ń tiri boyfriend girlfriend wá òun náà ni pé àkọ́kọ́ náà obìnrin yẹn ó lọ lè ní oyún so wà ní a unwanted pregnancy pé a nídi oyún lásìkò yìí so wọ́n lè ní ẹlọ́lẹ̀ àbọ̀tì rẹ̀ ẹ̀ṣẹ́ bóyẹ̀ ọ̀kan tọ́lọ́wọ́ fún láyé náà nù

pé a time tí mo ti experience lè léyìí ó dí time tó wá fẹ́ sẹ́tù kó wọn lọ́kọ̀ so ẹni tó fẹ́ fẹ́ òun jẹ́ ọ̀rẹ́ ẹni tó ti yàn ní boyfriend rí so àwọn yíò bá contact ara pé lágbájá kíníkà ní ah, ti bẹ́rẹ̀ yìí ṣe kíníkà rí á ah, òun ọ̀fẹ́ mọ́ òun ló sì tán láti sẹ́tù yìí lóbìnrin ó sì di pé kọfẹ́ mánu yìí ní á ah, òun ò lè fẹ́ mọ́ tóun so náà lóbìnrin gbọdọ̀ sọ́ra rẹ̀ gan gbọdọ̀ sọ́ra rẹ̀ láti wọ́n máa yẹ̀yẹ́

zina ina ilé yato fún pé ó ti ẹ̀ jẹ́ pé tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba bínú sí tọ́lọ́wọ́n ọba bínú sí bákan náà ara àwọn ọ̀nà tó tún máa ń jẹ́ kí zina tó jẹ́ kó tó máa pọ̀ láwùjọ náà ni pé àwọn òbí àwọn òbí wọn ò ṣàmúgútú ọmọ àmúgútú ọmọ in the sense pé tọ́mọ bá ti tó stage tó ẹ kó lọ́kọ ẹ jẹ́ kó ní ọmọ ń tó 18 ń tó 19 ń tó 20 ẹ ti rí pé ìgbésẹ̀ ọmọ yìí ìgbésẹ̀ pé òun náà ti ẹ̀ ti rí tó náà ti ń kọlù ń rí sífù kọlù tó bá ti pẹ́ mọ́ yọ́sàrí pa ẹ̀nwò fóònù rẹ̀ rí mẹ́sẹ̀jì ń bẹ̀ so ẹ ti pé kalẹ̀ wá òsìtọ́tọ́ lọ kọ̀kọ́ kẹjíkó ní tí ó wà ní àwọn pé irọ́ irọ́ òun kàwé lọ́wọ́ òun so gbogbo ń tẹ́ni tí wá ń lọ́kọ tó ti wà ń lé ọkọ́ ń ṣe lòun náà mọ̀ sí ó sì lóhun kàwé lọ́wọ́ ó sì ò tí ì ṣetán gbogbo ń tẹ́ni tó sì lọ́kọ ń ṣe ní ọmọ sí so bẹ́ẹ̀ náà ni fọ́kùnrin náà kò sí tó burú pa kí bàbó pẹ ọmọ kalẹ̀ tí wá sùtìrẹ tọ́fẹ́ bàbó ti rí mílẹ̀ tí mo fún ọ torí pé mo ti rí irú ẹ̀ àwọn sàhábà ṣe rẹ̀ Abdullahi ibn arada an yatazawwaja falyukhbirni ẹni tó bá ṣe tán láti lọ́kọ láti níyàwó nù yí kó sí ń gbọ́ ìfẹ́kẹsẹ̀ zina torí pé kíni ó ń torí pé kíni tí yàn bá zìzìnà lẹ́ẹ̀kan ní tí ń jẹ́ ìmọ́lẹ̀ iman lójú mùsùlùmí ọlọ́wọ́ yọkú mẹ́ni ní tó bá wọ ọlọ́run ó lè wá dá padà tó bá sì wọ ọlọ́run ó lè má dá padà má náà lẹ́rẹ̀ jẹ́ ojú ẹlòmí àwọn ìpèsè mùsùlùmí ni wọ̀ ẹ̀ báyìí so búburú àwọn kan lára ojúṣe bàbá gan ni kọ́ fẹ́yàwó fún ọmọ rẹ̀ pítọ̀ ọmọ yìí òtúntọ́ ọmọdún báyìí ìfẹ́yàwó fún ọ tó kọ́ á sí tó gúrú bí kí bàbá yẹn kó tó mọ́ tọ́jú ọmọ tẹ̀rẹ̀ tó bí kó sì mọ́ tọ́jú ìyàwó rẹ̀ náà ìyàwó tọ́mọ yẹn fẹ́ sí tó gúrú mẹ́ tó látara pé kíni ọ̀fẹ́ kọmọ yóò sì zìnà tó a pé kọmọ lọ léwe ní ọba mọ́ mọ́sí zìná kí o jí kó lọ́kọ̀ náà kọmọ lọ léwe kó mọ́sí zìná wọn sọ̀rọ̀ pé àárọ̀ ah, àbíkọ́ parí university àbíkọ́ parí rẹ̀ yányá mọ́nà wà ní ẹ̀ eh, ah, kò sí wàhálà youth now boyfriend so náà ni ẹni tó bá ń ti kó bá ti rí báhùn ìyá ma láàkì sí nípa rin láti kí o sì dínà tí ò fi ní ṣe zìná kò torí tó wá jẹ pé negligence àwọn òbí ẹni pé àìsàmójútó àwọn òbí náà bá wà níbẹ̀ níbi tẹ́nìyàn fi ń ṣe zìná àwọn òbí ẹnu pín bẹ̀ wọ́n pín wọ́n jẹ nínú ìyà wọn bẹ̀ so bí ọ̀rọ̀ ṣe zìná bí ó ṣe jẹ́ nì kí ó ń kálukú ká ilé wa ká mójútó ilé ti mẹ́bí zìná ni pé ẹni tó bá lọ ṣe zìná tó àìkó bá lọ lóyún ọmọ yẹn ọmọ zìná ni kò ní lẹ́tọ̀ọ́ láti jẹ nǹkan kan nínú so naanị ni sí ìwọ̀n àbí ọmọ tó pé wà di àti ọ̀tán tí ó mọ̀ wá sí pèlé bàbá tó àbí ìyá rẹ̀ tán lọ lẹ́sẹ̀ síná tí á ó yẹ kí mi náà kí ní ẹ̀tọ́ ní ogún yìí wọ́n ni na ti ni ẹlòmí yọmọ ní òun lè ní ìyàwó méjì a ma ń lú yìí o lè ní alè mẹ́ta girlfriend mẹ́ta alè o lè ní mẹ́ta o lè ní méjì kò sí ó sí lóhun lè fẹ́ ìyàwó ìyàwó méjì sọ̀rọ̀ eléyìí náà aburulala ni ara kírù ẹmọ́ ma ṣẹlẹ̀ náà ni Islam fi fi òfin kalẹ̀ ìyàn lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta kọ́rọ̀ o lè fẹ́ mẹ́rin irú gbogbo ẹ̀yà obìnrin kò sí tó bá fẹ́ ìyàwó mẹ́rin ẹ̀yà obìnrin tí ń bẹ láyé gbọ́dọ̀ pé síbẹ̀ báyìí kúkúrú bá wù ní ọ̀fẹ́ òkúrú báyìí gíga bá ní ọ̀fẹ́ gíga tó pín sanra bá ní ọ̀fẹ́ ìsanra dúdú bá ní ọ̀fẹ́ dúdú pupa bá ní ọ̀fẹ́ pupa ní mẹ́rẹ̀ẹ̀rin ó gbọdọ̀ pín sínú mẹ́rẹ̀ẹ̀rin ni Islam ń là kalẹ̀ fún wa láti pé zina tí òfin ní máa wáyé fún mùsùlùmí tọ̀ bí ti eléyìn ṣe parí nù nínú àwọn wọ́n tún ní wà mẹ́ni takọ̀sọ̀ ahadan min ashabi rasulillah wọ́n lẹ́nu tí ó bá ń fi àbùkù ẹnu àbùkù kan ọ̀kan nínú àwọn sọ̀hábà nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m àwọn sọ̀hábà nẹ́bì àwọn náà ni àwọn tó ṣe pé wọ́n bá nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀m láyé tí ni pé àbíká ní sọ̀hábà sọ̀hábí náà ni sọ̀hábí kan sọ̀hábà yẹni àbí asuhab so àwọn ẹni wọ̀nyí àwọn ni àwọn tó ṣe pé Ọlọ́run bá yọ́nú sí wọn tí Ọlọ́run bá fọ̀ wọn má látara pé kí ni wọ́n rí ànábì sallallahu alaihi wasallam wọ́n sì gbà fún ànábì sallallahu alaihi wasallam ní ọwá di ẹni tó lọ́wọ́ bá ń sọ pé òun yọnú sí àwọn ẹni wọ̀nyí ipe ẹni yọnú láwọn ẹni yìí èèyàn ńláńlá láwọn ẹni yìí Ànábì sallallahu alaihi wasallam ó fún wọn ní àwọn ọlá tó ṣe pé ẹnìkankan ò lè ní irú ọlá yẹn má ipò ẹnìkankan ò lè

òun ṣe òun kan láti ìrùbú kan lòun ti wá òun jẹ ẹni ọlọ́run òun ní wíbẹ̀ ìṣẹ́bẹ́ nínú rédíò bá wàláì láti mú fítí àlàmí gbọ́ báyìí òun ní wíbẹ̀ ìṣẹ́bẹ́ mú àà wíbẹ̀ ìṣẹ́bẹ́ òun ló ní irúrọ̀ wo ní ẹ̀tànjẹ́ owó lélẹ́yìí ìtànyẹ́jẹ́ owó ní tó gbúrò àwọn yìí wàláì E gbogburu àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ báyìí lẹ́nu wọn àwọn làwọn tó wọ́n rí ànábì sallallahu sọ wasallam àwọn àpè ní sọ̀hábà ẹni tó bá wọ́n ń sọ̀rọ̀ àbùkù sí wọn áwọ́ àbùgọ́dọ̀hú àbútí ẹ̀ si ọkan sí wọn ni àwọn wọn ní àkídà kan ju pé àwọn sọ̀hábà nábì àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà nábì pé ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n tí wọ́n nù wọ́n wá yan àwọn kan sọjú kọ́dà abúbá ọmọ pè ní ọ̀tọ̀ ọlọ́run Umar ó pè lọ́tọ̀ ọlọ́run Usman ó pè lọ́tọ̀ ọlọ́run irú àwọn ènìyàn wọn pẹ̀lú àwọn ní alibait àwọn náà sí program lé rédíò àmọ́ wọn ò tó bẹ̀ kan yọ àdìsọ́kàn wọn jáde kan sọ jáde lórí rédíò jáde ẹ̀rùn ara tí alùsùn náà fi dáa nù bá wà ní rédíò bá wà nílẹ̀lẹ̀ bá kaná ni kò sí yàtọ̀ ní tàà ń sọ nílẹ̀ lásọ lórí rédíò a máa wọn níbi dé àwọn òtó bẹ́ẹ̀ kí wọ́n sọ kọ́lọ̀ ń súfí òtó bẹ́ẹ̀ kọ́ sọ tí ń jẹ́ súfí lórí rédíò gẹ́gẹ́ fáwọn èèyàn wọn ò bí wọn dá gbogbo nǹkan lọ́lọ́run wọn ò lè sọ tí wọ́n mọ̀ wí náà ni pé wọ́n parọ́ máa wọn nítọ́sí ń se ni so gbúrú àǹkan yìí wọn ò tó bẹ̀ sọ pé annabi òun àti nìyásì ẹnìkan náà ni wọ́n lọ́dọ̀ táwọn ìsísìn ẹ̀mí wọn ni pé fi Muhammadu so náà ni wọ́n fi ṣe mólúdí eh, ànábì wọn ẹgẹrẹ ni yíò mólúdí Ibrahim ni yá gẹ̀gẹ̀ ni mólúdí lọ́dọ̀ wọn tí ó là náàbí wọn so gbórù yí mú tó lẹ̀ káwọn lè sọ lé rédíò wọ́n ma parọ́ ni pé wọ́n parọ́ mọ́ wa wọ́n parọ́ mọ́ wa bí àwọn ṣí àna sí rínú ẹni tó bọ́ wá ni yẹ́ ti ẹ̀ṣin kankan ni ẹni kí bóyá sọ̀hábà yẹn ó nǹkan kankan ṣẹlẹ̀ sí tí ń jẹ́ nǹkan àṣẹ so tó lè lọ́wọ́ fi ń sọ pé a èyàn yẹ̀yẹ́ ni ẹni yìí àbẹ́ni yìí èyàn bú ni so àbíyàn sọ̀rọ̀ ẹ̀ ní àìdá so bóyá kankan ṣẹlẹ̀ áwọ́ dákàrà mẹ́sàwí àbí aburú aburú tẹ́niyàn so irú ẹni tẹ́ bá rí tí bá ń sọ báwọn káánà mọ̀ bùtẹ́lì àìní oníbídíà ló ń tọ̀ oníbídíà náà nírú ẹni yẹn so yẹn ni pé ẹni yẹn a lè kàákúrú onísúnnà ẹni kọ́lá tí yẹn bá gbọ́ àìṣe kan tó ṣẹlẹ̀ sí sọ̀hábà kan yẹn gbọ́dọ̀ wá sọ yóò di tí èèyàn wá sọ di tí yẹn ma fi fi àbùkù kan wọ́n lójú ogun ìgbà tí ogun lé ogun Uhud àwọn kan mẹ́tọ́ pé ẹ̀mí wọn fẹ́ yí nígbà wọn ọlọ́ọ̀bá ní tòun ti bẹ́ẹ̀ náà thumma taba Allahu alayhi ọlọ́ọ̀ ni mo tó foríjì wọn náà ni so ọlọ́ọ̀ ní ìmì ọlọ́ọ̀ ní pé àwọn sàhábà nábì sallallahu alaihi wasallam ní kí wọ́n sọ ti àwọn sàhábà nábì kátó wá tọ́ta nẹ́bí sallallahu alaihi wasallam gan anẹ́bí dídí sọ pé la tasubbu ashabi ẹ gbọ́dọ̀ bú àwọn sàhábà mi o anẹ́bí ní kílódé anẹ́bí ní walau anfaqa ahadukum ma fil ardi dhahaban tó bá lè ma balaga mudda ahadihim wala nisifihi kò lè tó káwọn wọn ná múdù kan ẹ̀yìn náà tó tó òkè Uhud bí ó kè só bí kó tó bí mẹ́wàá rẹ̀ ó wá jẹ́ gold lẹ́yìn wá fi ṣe lẹ́fi sí sàárà gbogbo ládátẹ̀yìn ọgbà wọn tí sọ́ábà rice àbágolo kí ló wá fi sí sàárà ní tiẹ̀ títí wọn ládá àwọn yóò jù ti lọ kò lè dó dájí rẹ̀ gẹ́ kò lè tó so Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ kí èèyàn máa bú àwọn sàhábà rẹ̀ so àbí kí èèyàn máa fi àbùkù kà wọ́n bákan náà al-Qur'an náà so òun náà ṣàlàyé ipé èèyàn gbọdọ̀ máa bú àwọn sàhábà kódà ẹni tó bá ń jẹ́ kéfèrí náà nínú rẹ̀ máa ń bí wọn سوينا لهم بعد سورة القرآن بعد سورة محمد رسول الله والذين معه وشداء على الكفار وحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله وردوانا سيما في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج الشتئه فآزاره فاستغلس فاستوى على سوقه يعجب الزراء ليغيظ بهم الكفار أو هنا صحابة إيه wọ́n dá ànábì tírénì wọn wọ́n rẹwà wọ́n dá igé bí igi tó dúó dédé tó fìdí múlẹ̀ wọ́n ni yu'jibu zurra tó pé ẹni tó gbìn gan òun láìkì rẹ̀ wọ́n ni lè yà ghizo bihimul kuffar yóò mọ̀ wá jẹ́ ìbínú fún ẹni tó bá jẹ́ kéfèrí yẹni ni yẹni pé gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà so gbogbo wọn yányán kí wọ́n mọ́ yọ ẹnì kankalẹ̀ láìsí pé àmì òfin náà lágbájá níbi àwọn slavos míì tí àwọn ẹlùmí tó bá ń kọ́ islamic study ní school bí látà bá ń sọ̀rọ̀ nípa Muawiya àti Ali so irú àwọn tanyẹ ẹni tí ó bá jẹ́ tó gbẹ́sìn yìí lẹ́ẹ̀kọ́mọ̀kọ́ àwọn èèyàn tó rẹ̀ tí ó gbẹ́sìn yìí tí bá ń sọ yóò padà di pé yóò mọ̀ ẹnìkan nínú àwọn sọ̀hábá tó yẹ kó sọ̀hábá sí láwọn méjèèjì so àmọ́ ìlànà táwọn alùsúnà dúró oníkí ke nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ká mọ̀ pé èèyàn láwọn ẹni wọ̀nyí àbàrà ni wọn àmọ́lọ́run lóhun ti yọ́nú sí wọn so bákanáà nǹkan tí wọ́n ń ṣe àwọn ń kálukú rí pé tó ń jẹ́ ń tó dára jù lọ́dọ̀ so ah, a nto so anábi sàlàyé pé n tó bá jẹ́ olùgbìyànjú ẹ̀sìn tó bá gbìyànjú kọ́lá tó bá ṣe mistake lórí ìgbìyànjú yẹn yẹn ni pé kìí ṣe pé ìgbìyànjú ìmọ̀ ní sọ tó pó nímọ̀ délẹ́bù pé ọwá òpé àkíní ah, yìí bí ó lè rí báyìí bí kò lè rí báyìí ọwá sí gbìyànjú so ìgbìyànjú rẹ̀ ń wá fail anábi nílò ènìyàn gan yóò tún ní ládá kan lọ́dọ̀ ọlọ́run àmọ́ tó wá ṣe pósí kóńgẹ́ ládá rẹ̀ ó jẹ méjì so iná ni àwọn sàhábà yìí gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àwọn òkè bó ṣe ẹkú rí nínú ẹ̀sìn nìyẹn ẹni tí ẹ bá ṣe dédé tó ipò òun lọ́wà lórí ààrẹ ìlú rárá méjì ẹni tó ipò wà lórí pé òun kọ́ lọ́wà lórí ẹbí ọlọ́run fún lára kan ni pé kò sí tọ́ka mùsùlùmí ń bẹ̀ bákan náà nǹkan tó ti kọjá ni mùsùlùmí ọmọ wá tẹ̀bà tí náà wá ní òun sọ gẹ́gẹ́ bí àwọn ṣíà kọlọ́wọ́ bá kí ó ṣàánú fún wa kó ṣe àlékún wa kó yẹ́sẹ̀rẹ̀ fún àjúbá ìlọ subhanakallahu wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka ẹnìkan tó ní pé ìtòsọ̀ wọ́n ní pẹ̀tọ̀ a jẹ́ pé ọlọ́run ọba àti ọlá tó mú òyìn ẹwà lóòrùn ọ̀ka nàìjíríà tó ń lò láti àwọn ọ̀gá ìmọ̀ ní ayé ní ìwà àwọn olórí lẹ́tọ̀ọ̀tọ̀ ìdáhùn ní na ẹ̀rí pé mo sọ pé gbogbo nǹkan tí èèyàn bá ṣe ní zina tó ṣe pé àbí ní àwọn ìwà ẹ̀ṣẹ̀ míì yóò jalè àmọ́ kò túbá tó tó di pé ọlọ̀lẹ́bá ọlọ́run ọba so yóò jẹ ìyá rẹ̀ ṣúgbẹ́ ẹni tó ń pọ́nà ṣèṣì náà náà nìsìn fi pé kò wá rí ìjìyà rẹ̀ nílé ayé so kò sì túbá bí wọ́n ti ń sàwẹ́wà báwọn náà ni pé lọ́wà yìí táà ń bá lọ yìí kìíní kankankan tó wà lórí kú sílé rẹ̀ bẹ́ẹ̀ irú ẹni ẹni pé àwọn nǹkan tí ó ma ń jáde ní ìdọ̀tí ní ara àwọn ọmọ náà ara tó mọ̀ fún àwọn onízìnà mọ̀nà so aburú ńlá ní ìzìnà so anẹ́bìsà ọ̀sọ́lámi sọ àwọn ìjìyà rẹ̀ lóríṣiríṣi tó pọ̀ torú yẹn ó ṣẹlẹ̀ sẹ́ni yẹn tí ènìyàn ọba túbá ò lórí so wọ́n lọ wà na ìbéèrè ìbéèrè tó lágbára ni ó sì ń ṣẹlẹ̀ gan lásìkò yìí mo ní pé kí ọkùnrin kó àwọn messages àbí lórí whatsapp kó pé ẹnìkan bóyá àti ìyàwó ẹni wọn àtọkọ àwọn jọ ń chat àbí wọn ń tó kó ṣírù yẹn ṣíyàn lè pè ní zina náà ni so yóò lè pè ní zina lè pè ní ẹgbọ́ conversation wa nke ààbò ní ẹ̀kẹ́rẹ́ kankankan ẹ̀kẹ́rẹ́ bọ́lá lọ lọ́la ẹ̀kẹ́rẹ́ ọwá rí ọwá gbọ́ kìíní ẹ̀ pé o lè pín pín ìsìnà náà o lè sọ pé ti sèzìnà ṣùgbọ́n tí o fi kàn náà ni pé a ní ọ̀rọ̀ pẹ̀lú ẹlòmíì ní ọ̀rọ̀ pẹ̀lú ẹlòmíì so tó wá ṣe pé ẹni tó a òun lè control bí i àǹkankan bóyá mi náà ní jìnà sí púpọ̀ ni bóyá yẹn fún ní ààyè púpọ̀ jù ni so torí gbà mẹ́ta bá ní ẹ fi obìnrin mí kalẹ̀ nítorọ̀ lè wọ́sì jù bẹ́ẹ̀ lọ ni yóò sọ lè wọ́sì ti ń hijabu tí sì ń gbọ́ àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan yìí tí ìran láàyè ṣe fún so náà ni èèyàn rí tó yóò jù kó mọ̀ pé àkọ́kọ́ náà tó máa burú nǹkan tó ń ṣe yẹn tọ́lọ́mí oríjẹ́ kí wọ́n tírín tó ní ní pé kò tí ẹ̀rí sáàbúrú kankan tí ẹ̀ so tó ẹkọ́ wá mọ̀ pé aburú lòun ń ṣe tọ̀kílórí tó ń ṣe lóǹkà báyìí tọ̀ so wá jáwọ́ àbóní jáwọ́ so tó wá fún ìyàládùn so kò sí tó burú kí ọmọ bá ń sọ́tọ́ apẹ́mì ẹni yẹn bá lè gbà á àwọn tó apẹ́mì ẹni ò ah, fa iṣẹ́ tó mọ̀ báyìí nà ìbàjẹ́ tó hàn lélẹ́yìí á ah, ìn lè fara mọ́ kò sí tó burú tẹ́ni àmọ́ ó sì bàjẹ́ tọ́ ẹ̀mí mi ò lè gbé mọ́ pẹ̀lú rẹ̀ mọ́ kọ́mọ lọ so irú ẹni yẹn kékeré wá ni wọ́n ṣe òfin ìsìnà kankan fún àmọ́ ìbàjẹ́ ni tó clear tó kó clear sí yàn tó akẹ́yìn báwo kò mo lè rí ìbàjẹ́ yẹn control tí ó fi kú ń bẹ́ẹ̀ pé ah àbí kó wọ́n jẹ́ pé ṣe tán nípa yẹn kan ẹ̀hẹ́n so tẹ́ni yẹn bá rí tó lè control rẹ̀ kò sáburú bí kọ́ máa bá nìṣó tó pé ẹlòmíwà ní ẹ eh, kò sí àwọn eh, eh, wà mẹ́rin tó wọ́n bá lò gẹ́gẹ́ bí ìbálò tí ọ̀dá ọlọ́run bá ní tá pé bá fẹ́ fẹ́ wọn ẹ̀fẹ́ wọn tẹ́bà sí fi lọ́nà tó